الفتاح العليم الباسط الرافع المعز السميع البصير إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يأله الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعداء قفوا ولغضا أطريك ولغتي قفوا النبي ومحمد صلى الله عليه وآله وسلم وعلى النبي وصحابه gbẹni tí ó ń tọ ìlànà anábì sallallahu alaihi wasallam tó fi di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́lọ́wọ́ ọba kó mú ìkẹ́ tí a tọrọ yìí kó jẹ́ kí ọba gbogbo wọn lápapọ̀ agbo àwọn tí à ń gbọ́ ètò àdéhùn yusrun èyí tí à ń ṣe ní gbogbo ọjọ́ oṣù rọmọbọ́ọ̀nù báyìí tó náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí àìrọ̀ ọlọ́wọ́n ọba tí ó ṣe onígbọ̀wọ́ ètò yìí tó abẹ́lọ́wọ́n ọba kí wọ́n sábà wa ṣàánú ẹrú náà kó ṣàánú mọ̀lẹ́bí rẹ̀ ṣàánú gbogbo ìṣọ́ rẹ̀ kó fi san gbogbo dúkìá rẹ̀ ní àpapọ̀. ọ̀rọ̀ tí mò ń bá lọ abákan ní èmi èmi ni Friday so àwọn alájí wa Bọ́lá Sàrùmí àwọn náà ń dẹnu ṣe onígbọ̀wọ́ ètò yìí so wọ́n ní kí ó máa jẹ́ ìrántí fún àwọn bàbá wa mẹ́ta kan alájí wa ibrahim magaji sarumi alhaji wa yusuf ali salami rocks sarumi subákan náà alhaji wa ali bey sarumi kí ọlọ́run kó bá wa san alhaji bọ́lá ní ẹ̀san olórí kó ṣàlékún dáadáa fún wa. nam ọ̀rọ̀ tí à ń bá lọ ní àná òun náà ni ọ̀rọ̀ nípa àwọn ẹ̀tọ́ tí òbí àwọn ohun tó gbọdọ̀ ṣe fún ọmọ rẹ̀ ní ẹ̀tọ́ tí ó fi jẹ́ òbí tí ó ṣe nǹkan tí ó yẹ kó ṣe tí wọ́n ti ka àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi tí mo dúró sí lánàá òun náà ni pé i'anatuhum bí kéèyàn ràn wọ́n lọ́wọ́ ala al-khayr kí òbí ọmọ ran ọmọ rẹ̀ lọ́wọ́ nígbà tó bá fẹ́ ṣe eré so lánàá ẹnìkan wá ń bi ní pé ǹjẹ́ tí ọmọ bá fẹ́ fẹ́ ìyàwó tó bá ṣe pé ipa rẹ̀ ò tí ì ka dáadáa àbí kí ṣe ìrànwọ́ lọ́wọ́ olùbí lè ṣe níbẹ̀ so wọ́n á rí i pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ó ṣe kókó ni ẹ rí i pé àṣà kan bẹ nílọrin ẹ̀rí nígbà kan nígbà kan bí mo ṣe kéré mọ yìí àbáwọn dẹ̀dẹ̀ díẹ̀ náà tó ṣe pé bàbá tó òun yóò fẹ́ ìyàwó fún àwọn ọmọ rẹ̀ tó bá fẹ́ ìyàwó fún àwọn ọmọ rẹ̀ yẹn yóò dẹ̀ máa mójútó àwọn ọmọ yẹn yóò máa mójútó àwọn ìyàwó yẹn náà lọ́pàá nítorí pé kíni torí ẹ̀mí kí wọ́n má ṣe zìnà tí wọ́n wá kíyèsí yóò padà wá lè pé nígbà tí bàbá yẹn ó bá fi di pé yóò jáde láyé aláwọ̀ náà ètò máa ṣàánú àwọn ọmọ yẹn náà àwọn náà ti máa mọ̀nà tí wọ́n fi lè máa ṣàmójútó ìyàwó wọn àti ọmọ wọn aláwọ̀ tí yẹn fojú rí dáadáa lélẹ́yìí tí yẹn fojú rí dáadáa ṣẹ̀dákùn ìṣesí yẹn ìṣesí tó dá ìsìn mu ni ọ Ibn Abbas radiyallahu anhu ń bẹ́ ṣe bẹ́ẹ̀ kan pé àwọn ọmọ rẹ̀ kalẹ̀ wọ́n sọ fún ọkùnrin mẹ́rin àrọ́dà ń yàtọ̀ zẹ́wọ̀jẹ̀ fẹ́lẹ́ yóò bẹ̀rẹ̀ ni ẹni tó bá ṣetán láti fẹ́ fẹ́yàwó yẹn ni kó jẹ́ kí n mọ o kó sọ fún mi o torí pé kíni ìfẹ́ kẹlẹ́ lè ṣe zina o gbogbo ọmọ tó bẹ́ẹ̀ lè ṣe zina ọlọ́run ọba yóò bẹ̀ṣẹ̀ bọ̀ lọ́hù ẹ̀nà náà rọlẹ̀ islam ànàgbẹ́jì yìí ọlọ́run mú ìmọ̀lẹ̀ islam kú lójú rẹ̀ ni tó bá wu ọlọ́run ń ṣá àràdà tó bá wu lè dá padà wá ń ṣá tó bá sì wu ọlọ́run lè má dá padà mọ́ ní ìmọ̀lẹ̀ islam tí wọ́n bá ṣe zina so eléyìí ni ọ̀rọ̀ ibnu abbas radiyallahu anhu tẹ́yìn fún mi pé ń tán bàbá yẹn ń ṣe nǹkan tó dáa wọ́n ní agbára díẹ̀ bóyá díẹ̀ iṣẹ́ díẹ̀ díẹ̀ ní í ṣe lẹ́yìn ọ̀tún kò sí tó burúkú àbọ̀ sọ fún pé ah kí ló dé o ti pé ọdún báyìí wọ́n náà lọ́ọ́ lè fẹ́yàwó àbí ìwò làwọn tọmọ ilé kò ń ṣe boyfriend girlfriend káàkiri báyìí so lọ́ọ̀lì tó kí ló kù kí ló ń ṣẹlẹ̀ gan tí kì í mà aláìyẹn tó dáa ni so kọ́ ni àyè tí ilé ni àmọ́ wọ́rí níbọ̀ ṣètò ilé mọ̀ bóyá màá bọ̀ gbalé àbí ilé mi káwọn ọmọ ẹgbẹ́ bẹ́ẹ̀ so yẹn kò sí tó burú bẹ́ẹ̀ kódà tó bá jẹ́ pé ọmọ obìnrin náà ni kí wọ́n sọ fún pé so tí rọ́gùn tó fẹ́ fẹ́ nìkan ni kò tí ì ni kò sí tó burú kó lọ ọmọ ọkọ ọmọ rẹ kọ ìyàn lọ́wọ́ sí tó burú ń bẹ̀ ọmọ rẹ ló ṣe dáadáa fún ọtẹ́lẹ̀ fọmọ rẹ kalẹ̀ nìyẹn ṣògbèrè eléyìí náà kì í wá ṣe pé bóyá wà bá ọmọ ọkọ ọmọ rẹ wá iṣẹ́ wà sọ di ẹrú láà ìrọ́ ìrọ́ so ọtẹ́lẹ̀ fọmọ rẹ kalẹ̀ nìyẹn kó nínú àwọn nǹkan tí ẹ̀ka kíyèsí kò sí tó burúkú jẹ́ pé àníṣẹ́ tó ti ṣe tán àbí kí ló ń ṣe gan irú nìkan ìwọ̀n ọmọbìnrin fẹ́ máa rìn yìí ló lè mú ẹni tó ń fẹ́ wá so àbí tó bá yẹ sẹ́ mọ́ wọ́ọ̀rì pẹ̀lú ògo ọlọ́run ọba skul rẹ̀ ò ní dúró màá máa bọ̀ màá máa máa ṣètò skul rẹ̀ nìṣó kò sí tó burú ń bẹ̀ àbí irin iṣẹ́ rẹ̀ ó yọrí rẹ̀ mọ́ wọ́ọ̀rì so torí ni nature ni nature ni kọ́mọ ó kíyàwó ní ọkọ kọ́kọ́ la kíyàwó níyàwó kọ́kọ́ ní eh, ọkọ àkọ́kọ́ níyàwó kíyàwó ní ọkọ tí ò bá tó wáyé tásìkò rẹ̀ nature ni yóò máa béèrè yóò máa béèrè fún un so eléyìí ojúṣe àwọn òbí ni láti ṣe irú àwọn nǹkan báwọn ní èyí tí ó tún kàn ní àwọn ẹ̀tọ́ tí òbí tó níbi kí ó máa ṣe fún ọmọ rẹ̀ òun náà ni ọ̀rọ̀ ńláńlá lélẹ́yìí o òun náà ni àdúà ẹ̀wù lahum ìyẹn máa ń ṣàdúrà fọmọ ojúṣe òbí ni kó máa ṣàdúrà fọmọ tó bí hmm. kó máa ṣàdúrà fún un kódà ìyẹn máa ń ṣàdúrà débi pé tàtàhárà bìbẹ́ẹ̀lìkà الأمكنة والأزمنة المباركة ìyẹn máa máa máa wá ibi tí ó jẹ́ àwọn àsìkò àlùbáríkà àwọn àsìkò oore àsìkò tí ó ní ọlá láti máa fi bẹ̀ ọlọ́run fún ọmọ. yẹ̀rì tábàlì wo ni wáyé al-Qur'an هذه نصرة الفرقان طلع أنه والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ló wà ní àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni ọ̀rẹ́ làwọn tó ṣe pé wọ́n mọ̀ sọ pé olúwa o abúlẹ́nà min azwajina ọlọ́run o táwa lọ́rẹ látara àwọn ìyàwó wa wọ́n zurriyatina àtàwọn ọmọ ọmọ ọmọ wa àtàwọn ọmọ wa ọmọ wa lọ́kùnrin ọmọ wa lóbìnrin qurrata a'yuni níta fẹ́ kọ̀gùn wa nù lára wọn qurrata i ìtútù ojú kámi rí wọn ni wọ́n máa dùn báyìí ẹ̀rì wọ́n fún wa kí bẹ̀rẹ̀ lọ́n ṣe àwọn ọmọ mi ṣe lọ́mọ alálùbáríkà ṣe lọ́mọ tí ó jẹ ọmọ gidi ọmọ tó máa ń ojúṣe bàbá ni kó ṣe ń bọ̀ wá kó máa ṣe bẹ́ẹ̀ kó máa bẹ́ẹ̀ lọ́run fún àwọn ọmọ rẹ̀ so àwọn àyè tó já sìkò àlùbáríkà so àwọn àsìkò àlùbáríkà ìwé ní rọmọdọ́ọ̀nù táwa yìí so máa bẹ́ẹ̀ lọ́run wọn bá fọ́mọ rẹ̀ àsìkò àlùbáríkà ni láti wá dásìkò Laylatul Qadri so bẹ́ẹ̀ lọ́run wọn bá fún àwọn ọmọ rẹ̀ bó ṣe ń bẹ́ẹ̀ lọ́run fúri ara rẹ̀ bẹ́ẹ̀ lọ́run fún àwọn ọmọ rẹ̀ so èyí tí wọ́n tó ṣe tó dùn ọ́ yọnu sí yọnu sí wọ́n di mẹ́mìí bàbá mi ti di ọmọ mi mẹ́mìí láti kékeré tó ṣe kékeré kan fún un ẹlòmíì ọgbà ọmọ tí wọ́n ń skul ló ti dì mẹ́mí ẹlòmíì ìgbà tó fẹ́ fẹ́ ìyàwó ló ṣe mistake ó dì mẹ́mí lóòótọ́ àmọ́ má dì mẹ́mí máa já òkú mẹ́wàá láì kò pé ọ̀dà ọ̀dà so àwọn kẹkẹ tó bá ṣe fún ọ tó dùn ọ lẹ́mí kẹ́mi kú ń bẹ́ẹ̀ so àwọn àsìkò tó jẹ́ àsìkò àsìkò rẹ nínú Ramadan táwọn yìí ní òru tí yẹn jí àsìkò tí òjò bá ń rọ̀ tó jẹ́ àwọn àsìkò ọlá àwọn àsìkò ńláńlá sí pé anabi sallallahu alaihi wasallam ló sọ àsìkò yẹn fún wa bákan náà wẹl amkina almubaraka àwọn ààyè tó jẹ́ ààyè alùbáríkà tó bóyá nìṣẹ́ ọlọ sí umra òde mọ́sálásí anabi sallallahu alaihi wasallam bẹ ọlọ́run fún ọmọ rẹ níbẹ̀ òde mọ́sálásí kàábà bẹ ọlọ́run bá fún ara rẹ fọlọ́run bẹ ọlọ́run bá fún ọmọ rẹ níbẹ̀ yàtọ̀ ń ṣe yàtọ̀ ń sáàyù sọ́fọ̀ al gbogbo àwọn ààyè yẹn mọ̀ bẹ ọlọ́run ọba so àmọ́ kí ẹ tá a bá ń sọ páyà lọ́báríkà kì í ṣe mọ́sálásí ìlú kankan o ẹ̀yìn kí mọ́sálásí àlẹ́ ọjà o kì í mọ́sálásí jimá sí kan o kì í mọ́sálásí jimá ọjà ọba àmọ́jà àti mọ́sálásí jimá nìkan kan ń àbí ìkàlà fún àlímì kan dé sí ìyẹn kọ́ là ń sọ fún ẹ o ibi tó pé ànábì gangan ló sọ pé àyè ọlá láàyè yìí ọlọ́run ló sọ fún wa pé àyè àlùbáríkà ní àyè yìí lẹ́yìn bẹ́ẹ̀ kò sáyè ní ìmọ̀ o torí ẹni pé mo aṣọ àwọn àsìkò ọlánìkan nìkan ká má àsìkò tó lọ́lá ọlọ́run bá náà lójú ká mà tó bẹ́ẹ̀ náà ni àwọn ààyè tó lọ́lá ẹnìkan ò lè mọ̀ àfi tí Al-Qur'an bá pè ní ààyè ọlá fún wa bí tí Ànábì sallallahu alaihi wasallam tó bá pè ní ààyè ọlá fún wa bọ̀ àìdẹ́mu dùn ààyè àìlè yìí ẹ̀wọ̀n mọ̀ kí wọ́n máa ṣe pẹ̀lú ọmọ àdúrà lèyàn máa ń ìdàkejì níbi kọ̀ dáa kí bàbá kó máa ṣe pèlè ọmọ rẹ̀ torí pé kí ni anábì sallallahu alaihi wasallam ní pé látọ̀dọ̀ irú ala anfusikum anábì ni ẹ má máa ṣe pèlè ra yín máa yẹn ni pé kó wá ṣe pèlè ra rẹ̀ àbí kò ṣe pèlè lómii ìtumọ̀ méjì tó bá wà nù látọ̀dọ̀ irú ala anfusikum ẹ má ṣe pèlè ra yín mọ́tò pọ́lọ́ òfúnjọ́ dá fún lágbájá àbí kọ́lọ̀ mọ́jọ́ dá fún mi tí ní à ah! so kódà tẹ́ bá ń jiyàn tí nǹkan kan tí nǹkan yẹn àdúrà ni o ti fún rẹ pé ọlọ́run jẹ́ ó dáa fún mi tó bá ṣe pé ìyìnbá ṣe nǹkan yìí ìtànàbì ni a máa ṣe nù tó apẹ́ bá ń jiyàn ń ṣe fanfa kankan tó dìrújú kọsẹ́ wàlọ́ọ̀hì so ànábì ni a máa ṣe pèlè ráyín àkọ́kọ́ nù bákan náà ànábì ni wà látẹ̀bẹ̀ ríú alá àwùlẹ́ àdìkùn ẹ sì má ṣe pèlè àwọn ọmọ yín náà má ṣe pèlè àwọn ọmọ yín wàlá tad'u ala amwalikum anábì ní kó rẹ̀ máa ṣe pẹ̀lú dúkìá yín kí ọlọ́run kó pa dúkìá mi rẹ́ àbí ọlọ́run kó àbí èèyàn tiẹ̀ ní ẹ̀sìn àbí èèyàn ní láyé ìsìn níbi kéèyàn ní mọ́tò kí ni ọlọ́run jẹ́ kí mọ́tò mi yá tó bá ṣe kí ni kí mọ́tò mi yọ lásìdẹ́ǹtì ah, à anábì ní ẹ máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí ẹ máa sọ jáde má tàbí ilé النبي لا توافقوا من الله ساعة يسأل فيها عطاء يستجيب لكم النبي ننتهى من صفوه إنك كما يقول ليس يدعى يكتب ليس يسأل tí wàá ṣe kò ń gẹ̀dù dégbà tọ́lọ́wọ́ gbàdúrà kádùá yẹn máa kí pété sẹ́wọ̀n kọ́ máa ṣẹlẹ̀ yàn lérí àbí pété yẹn ṣẹlẹ̀ ọmọ yàn kí wọ́n máa ṣẹlẹ̀ yàn lérí so èèyàn máa ṣe pé èèyàn máa ṣe pé kódà tí wọ́n bá ṣe aburú fún ọ tí wọ́n bá ṣàbúrú fún ọ abọ́mọ yẹn kò ṣe nǹkan tó yẹ kó ṣe fún ọ wọ́n ṣe pẹ̀lẹ́ wọ́n ṣe pẹ̀lẹ́ so kìlọ̀ fún pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí èèyàn ṣe máa ń ṣe náà ní lẹ́yìn bí àti ti yanjú láti fi tọ́jú láti fi darí ọmọ àwọn kò mẹ́sìn kankan fún ọ kò wá ṣe pẹ̀lẹ́ ẹni fún sọ́lẹ̀ kan kí n ti ẹ̀yọ̀ǹda ẹ̀mọye mọ̀lẹ́bí mi ìpínlẹ̀ àná àti bàbá àtọmọ àìgbóre ni yéyí ní agbára ó ní agbára sọ̀rọ̀ dà kọ́kọ́ náà fi inú ramubọ́n wọn bàbá fi wòye fi wòye kó fi mú àmójúkú ọlọ́run ọba pé inú àsìkò yìí ọlọ́run ọba tó dá wa gan-an a máa ṣe àmójúkú fún wa wọn náà wà wò pé ah ọmọ yìí káì ọmọ yìí fẹ̀mí kó wa lórí àsìkò yìí pé ah tọ́ ọmọ yìí mo yáfi rẹ̀ mo yáfi rẹ̀ tó wá nítorí Ramadan ni torí tó dànù tó dànù ẹ má bínú sọmọ wọ́n ṣe pẹ̀lú ọmọ ìbínú sí ọmọ máa ń lapa ẹni tí mo sọ fún wa níjẹ́ ní ọ̀rọ̀ jùlẹ̀ ìjàlá abid afáláńlá ni ẹni yìí ó kò láfa díẹ̀ tó olùsínáwó ńláńlá ni ó kò lórí olùsínáwó jẹ́dẹ̀ díẹ̀ tó yíya rẹ̀ ló wá pé pé kó wá ìyá ló pé pé kó wá kò dáyà lóhùn kọ̀m̀pútì ọmọ tí a fẹ́ ṣe kí nìyẹn ló wá dùn ìyá pé ah ẹ̀wọ̀n ìsìn ìsìn ọlọ́run lọ́wọ́ nípa ìyá dẹ̀ ṣépele pé ó ṣe ẹ̀sìn kan tó kò láyé ó tún ṣẹ̀sìn yẹn ṣẹ̀sìn so òun náà ni pé káwa náà àwọn òbí àti ìyá àti bàbá tí ọmọ bá ṣẹ̀yìn ẹ̀yọ́ máa ṣe ìpele wọn máa hmm, tẹ́ bá ti bínú náà bá èyí tó máa yọnu sí wọn padà èyí kan máa mọ táwọn bá ṣe níta bá ṣe láì dá kẹkìlọ̀ fún wọn. Ah, gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé lẹ́ka pé àyà pé ìyẹn máa ń bẹ lọ́wọ́ ọba ah, abilana min azwajina wa dhurriyyatina qurrata a'yuni على حسن البصري عليه رحمة الله وني أبا سعيد وني يعني كثير بن زياد وني وني بتابعي وني بياتن بصري يكي كني تما هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وني كني تما قرة أعين يا جدا فقال أتن بصري وني يا أبا سعيد وأبو سعيد يعني كي زياد من جبان كثير بن زياد أبا سعيد ما هذه قرة عيني أفي الدنيا أم في الآخرة أي أهله على حسن البصري ومن جاء أبا سعيد سنتم بندر لولا تجد يوم كولا أولك نتفهم قرة عيني قرة أعين في الدنيا وقرة عيني في الآخرة so ní Hasan Basri wá ní bal wallahi fi dunya ó ní ayé ni àmọ́ ìtumọ̀ rẹ̀ láyé ó ní ní ayé ó ní hiya wallahi an yura an yura Allaha al-abda min zawjatihi min akhihi min hamimihi ta'ata Allah ó ní ìtumọ̀ pé ọlọ́wọ́ bá ṣe ìtutù ojú fún yàn lára ọmọ tí yàn bí òun náà ni kó jẹ́ pé èèyàn ń rí lára ìyàwó téèyàn fẹ́ òun ń rí lára àwọn ọmọ ìyá rẹ̀ òun ń rí lára àwọn ọ̀rẹ́ rẹ̀ ta'ata Allah ìmọ̀ tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ẹnikẹ́ni tó bá rí ọmọ bí ó níyàwó ó ní ẹbí ó ní àwọn ọ̀rẹ́ tó ṣe pé wọ́n ń tẹ̀lé àṣẹ ọlọ́run tó ọ̀ ọlọ́run bá ṣe ètùtù ojú fún un ó lè pé tí wọ́n bá bí ọmọ ọmọ tí kò ní ẹ̀sìn kódà bó bá lówó ètùtù ojú ò sí bẹ́ẹ̀ ọmọ tí ò lẹ́sìn tó lówó kó lè má yìí òbí ẹ̀sìn ni ó kọ́ nípò nínú ìmọ̀ yìí òbí ẹ̀sìn ẹ̀sìn ni máa ń kọ́yàn pé bí wọ́n ṣe máa ń ṣe dáadáa tó bìlẹ̀ lẹ́yìn. sọ àmọ́kàn lówó àmọ́kàn wà nípò kíga kò lẹ́sìn sórí wọn ni wọ́n máa gé wọn ní náà nínú nínú jẹ́ ilé máa pè mí ní gbogbo gbà náà ààyè kan lè máa wá láì máa notice mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ààyè gbọ́dọ̀ máa notify mi nìyà tó bàbá rẹ̀ náà ní bá wí o màmá rẹ̀ náà ní bá wí o ìyá ni àní mo fẹ́ rí ọ ní ojú mi à mo ti rí ọ pẹ́ aláyé mi à àìjọ à ìjọ tí mara yìí máa yọjú sí náà ó sọmọ dáadáa nu ó sọmọ dáadáa ẹ̀sìn ní mo wá ń kọ́ ẹ̀rùn ni pé Hasan Basori oní hiya wallah oní tí ń jẹ́ qurratu a'yun olóhùn búra pẹ̀lú ọlọ́run an yura al-abda an yura Allahu al-abda oní kọ́lọ̀ máa jẹ́ kí ẹrú máa rí min zawjatihi lára ìyàwó rẹ̀ min akhihi abọ́mọ̀yá rẹ̀ min hamimihi àwọn ọ̀rẹ́ rẹ̀ ta'ata Allah ìtẹ̀láṣẹ ọlọ́run ọba. la wallahi ma shay'un ahabbu ila al-mar'i al-muslim hmm. Hasan Basri ní kò sí nǹkan kan tó gbọdọ̀ máa wú ẹni tó bá jẹ́ mùsùlùmí lódodo من أن يرى والدا أو ولدا أو حميما أو أخا مطيعا لله عز وجل pípín tí ìbá ṣe pípín ìrí ọmọ àbí bàbá àbí ìyá àbọ́mọ ìyá tó ṣe pé yóò mọ tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ẹ̀rẹ̀ ẹni tó bá jẹ́ mùsùlùmí tí mo rí ọmọ dùnkà á àwọn ọmọ mi náà ń sin lọ́run yìí ah, ah, àwọn ọmọ mi náà ń kí Kùránì yìí ah, àwọn ọmọ mi ni wọ́n ń ṣe wọ́n ń ṣe súnà yìí ah, ọmọ mi ni wọ́n lọ hijabu ti súnà dáadáa yìí ọmọ mi náà ti ń lò nìkọ́ bùlá sílé mi yìí ah, ọmọ mi ni wọ́n ń wú ààrẹ yìí so ọmọ mi àwọn ni wọ́n ń ṣe dáadáa dáadáa dáadáa àwọn ni wọ́n ń parí skul pẹ̀lú láì ṣèdàgbà yìí àwọn ni wọ́n lọ́kọ láì lóyún yìí àwọn ni wọ́n ńlá níyàwó láì sí pé oyún náà fi mọ̀ wọ́n ru eléyìí ah tí ń jẹ́ qurrata a'yuni náà so agbọ́dọ̀ mú wa bẹ ọlọ́run ọba rẹ̀ ní gbogbogbà fún àwọn ọmọ wa gẹ́gẹ́ bí a ṣe sọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam ní ìsìnkú anabi ní so kí alákìísí àwọn kan tí a so níbí ìmọ̀ afẹ́ kí ah, a sọ̀rọ̀ kí a pè ní èní dáadáa lórí àkápè ní èní yìí dáadáa tí orí line tí a máa ń pè sí fáwọn tí a bá sì máa line tí a pè sí zero eight one zero eight five zero one three seven one tòun náà ni a pè sí àwọn tó tún pè lóríṣiríṣi jàn tí ọ̀dà kan tá a bá fẹ́ pé ká sọ̀rọ̀ tó nítumọ̀ ká béèrè tí béèrè tí ó nítumọ̀ náà. Naam, ẹ ti wọlé. Salaam alaikum. So, àwa tí a bá fẹ́ pè wọlé 08108501371. Ẹ aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Muhammad Lawan ni láti gẹ̀gẹ̀dẹ̀. Nàmẹ́ káwọ̀. Ẹ pé tó. Alhamdulillah. Ọlọ́run yọ ọ́n sí. Àmín àmín àmín. Lórí ẹ̀ yóò máa rò kiri. Àmín. Nàá fún àpẹ mi kàn fẹ́ ọkàn fẹ́ kíyàn lásán. Nàmẹ́ lò. Hello hello. hello. Wa alaikum assalam. Nàà mẹ́ka sọ. Nàà alhamdulillah. Nàà mẹ́ka bọ̀. Nàà mú gbọ́ yìí. Orí rédíò ni o. Ìbéèrè mi fẹ́ bèrè bèrè. Nàà àìsàn kí ni eh, ọkọ̀ tì mí nìkan ni mo kọ́ tì ọ́ ọkọ̀ jẹ́ pé kọ́ọ̀lù kan lọ́kọ̀ tì ọ́. Ọ̀rẹ́kùn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ó wọlé o. Báàbù lè Adálá ti ra pàṣẹ. Náà mo kọ́ ọ̀. Ọ̀rọ̀ àtúkùn dúró di oyin. Ẹ̀sùnkùn dúró di oyin. Náà ẹjọ́ tó tó ìrìn fún ìkànnì. Náà ẹ̀yà ìbéèrè. ẹ̀jọ̀ tẹ́ ẹ̀ bá lọ. naam. ẹ̀ bá wà tó bá ti kí bàárù tán àti ìsáfù. tí o fún wa jẹ́ mọ́lẹ́ ní oṣù méjì tó lọ sí ọlọ́wọ́ àti òwúrọ̀. kò sallallahu alaihi wasallam hadith Sunan Abi Ramadan tó wá ṣe sùúrù títí tó wá fi sálámà títí wọ́n fi parí ìrìn yányán àti ẹni pé àti gbèsè rí yẹn kẹ́ni wọ́n bá wọn kì í wọn kó bá wọn kí papọ̀ ẹnẹ́bí ni ẹnìyẹn yóò ní ládájọ́ ní tó fi gbogbo òru kí ìrìn ni òun tó dájú ní kẹ́ni wọ́n ní sùúrù wàlékún sọlá àwọn tìlọ̀ bàìkì àti. àbọ̀ sẹ́nu láti òkè kúrá. naam ẹ káàbọ̀. ìbéèrè tí mo ní ni pé wọ́n bá ń kí wọn lọ́wọ́ so wọ́n á ṣe mistake lórí àwọn. Hmm. ẹ mọ̀ pé ìyẹn ṣe bí bàbí àbí kọ́bù. so lórí bàbí yẹn náà hmm. àbí kọ́bù hmm. ìyẹn tó wá ṣe mistake pé kí ni ìyẹn ṣe lẹ́yìn ìgbà yẹn. bàbí náà ló fi gbé everything bàbí náà ló fi gbé gbogbo ẹ̀yán yẹn papọ̀ ṣe ti gbọ́. ẹ̀ṣẹ̀ gan àwọn aládùúgbò wà ní. السلام عليكم ورحمة الله وبركاته

ó sì jẹ́ sí pé àwọn tó ṣètò ìdíje ni wọ́n ti padà wá sí ẹ̀mí làbárí tó ti yà nínú ojú mi. kí ló ti ní níwájú ọlọ́ àti mi kódà ọmọ ìgbẹ́ ń jà àmì láti tó ní ìjọba ìyá rẹ̀. ìjọba ìbá ọlọ́run gbà mí hmm. rẹ̀. ṣe rí lọ́rọ̀ báyìí ọ̀rọ̀ tí ẹ̀mọ́sẹ̀ ń gbọ́ mi dáadáa so ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ tí ó gba mẹ̀ṣọ̀mẹ̀ṣọ̀ ni so irú ọmọ yẹn wọ́n ti sọ̀rọ̀ fún pé tí wọ́n máa yẹn sọ rèé so kó má bínú kó má bínú kó má bínú kó sì má lọ lè rí act pẹ̀lú màmá yẹn so ọlọ́run rí ọlọ́run bá rí ọlọ́run bá rí títí kò ní tí akó bá sì ní tí ò fún ni ọlọ́run bá rí so tí màmá bá ń ṣépè tí màmá bá ń ṣépè lórí nǹkan tí kì í ṣe pé nǹkan tó lẹ́tọ̀ọ́ so ìpènyìn ò lè ṣe ìpènyìn ò lè ṣe. ọlọ́ọ̀ba kò kò ọlọ́ọ̀ba tó dá wa gan kì í ṣọba alábòsí èèyàn kan rọ ọmọ irú ọmọ yẹn dé kọmọ yẹn kọmọ tó ń fi yẹn màmá yẹn fi màmá yẹn màmá òun náà rò pé ó nínú ó pé màmá yẹn náà ara ní òun náà nìyẹn màmá ní nínú náà níbi ń sọ síta tó ti yé tó àwọn mọ̀mọ́ yẹn wọ́n dá púpọ̀ jù kódà tó bá ní wàhálà wọn kọ̀ láti wọn fọ́ ọmọ ṣùgbọ́n tàyí nínà ní fi ń wò pé à wọ́n ti wá wà ń bẹ̀ wọ́n ti wá ń rí wọ́n ti wá ń rí ọ̀wá yà sí mi tó ẹ̀rọ kọ́ ṣàǹfààní fún wa. náà wa aleykum salaam wa rahmatulah wa barakatuh. àwọn sáà làwọn ẹgbẹ́ ìbéèrè kan. náà. bí ah, ah. hmm. ẹ bá kí tààwí lálẹ́ lálẹ́ la kí. ẹ bá tó wá fẹ́ yan kìámù lẹ́lù hmm. lóru. Hmm ṣe máa ṣe lórí bí ẹ̀jẹ̀ méjì kò kí mi ní rí èyí ó rìnlẹ̀ tí mi mọ̀ Allahu a'lam mo náà ní pé tarawih àti kìyàmù lẹ́yìn ìkan náà ní gbogbo ẹ̀ sọ àdéṣe Aisha radiyallahu anha nínú Sahih Bukhari Aisha radiyallahu anha ó ní ànábì pé kò kí ń kí ju rákà mọ́kànlá lọ nínú Ramadan àti ìgbà tí èsì Ramadan so ìyẹn ni pé táìmù lọ́kàn ní bùkátà kí wọn mọ̀gbà tí wọn bá fi sí ẹni tó bá kí ní ẹ̀yìn ìṣáì so kó fi sẹ́yìn ṣáì tó bá ti sẹ́yìn ṣáì tán tó kí wítìrì rẹ̀ ànábì ní ọ̀dàjọ́ ń kó ti gbogbo orú kí ọ̀run náà nìyẹn náà Ramadan so ìbádà mi tọ́lọ́ bá jẹ olórí ìbádà mi tó bá fẹ́ ṣe máa ṣe ìbádà mi ìbádà mi tó ń bẹ àtúkárù ń bẹ Qur'an ń bẹ pàtàkì lọ́nà Ramadan Qur'an Qur'an so bákan náà tó bá ní pé òru lòun kí tó òun kọ́ sọ́dọ̀ òru so tó bá jí lóru náà kó kí dèdè níta náà fi máa ń kí yẹn àmọ́ kí wọn kọ́ kí lálẹ́ ó so wallahu alam ẹ̀rí rẹ̀ fi bẹ́ẹ̀ múnádóko náà kò ṣàánú fún wa náà. Ìgbà sọ kí ó túmọ̀ sí pé kò nídi sí ẹ̀rọ tí ẹ̀kẹ́ kan máa lóòrùn tó bá ti fi lálẹ́. Ẹni tó bá yẹ kó tó bá ti kí wítìrì lálẹ́ bẹ́ẹ̀ ni tó dàjẹ́ ẹ̀ tó wá kí wọ́n ṣe wítìrì méjì lóòrùn kan náà. Nam, wọ́n tà ń gbìyànjú láti sọ níbi òní pé kí wọ́n bá ti kí owó tiri yẹn so kí wọ́n bá jí lóru sókè nìyẹn kó máa ṣe àwọn ìbáàdà míì so kó máa kí Kùránì kó máa ṣàtìkàr náà. àwọn àpò ọjọ́ wa ti ń lọ díẹ̀ díẹ̀ so wíwá tó láti gbá kọ́ọ̀lù kan ní sọ báyìí tí a gbà láti náà ní eléyìí so fún àwọn tí a bá fẹ́ àbí kí a tó parí so abẹ́lọ̀ fún aláàjì wa bọ́lá sọ̀rọ̀ ní wọn ni wọ́n ṣe onígbọ̀wọ́ ìtòtò ní kọ́lọ́n kó bá wa ṣàwọn ní ẹ̀sán lóore so dùpẹ́ fún wọn ní kó máa jẹ́ ìrántí fún àwọn bàbá wa aláàjì Ibrahim Magaji sọ̀rọ̀ ní àti aláàjì wa ali sọ sọ̀rọ̀ rocks àti aláàjì wa ali bay sọ̀rọ̀ ní wọn kó bá wa ṣe dàgbà fún wa alaikum salaam wa rahmatullahi wa náà lẹ́kàbọ̀. mo ní mo fẹ́ bí ìgbésẹ̀ kan ní ilé owó rẹ̀ ń bá ti lè gbà. ok ẹ bẹ̀rẹ̀. mo ní púpọ̀ nínú àwọn ọ̀dọ́ mùsùlùmí èdè nílé nípa bá a ti ń yọ jánábà. ok. gáìdì ọ̀sẹ̀ lè báyìí. ok. pé wọn mú afẹ́rẹ́ ìsìn. ilé hmm. wọn fẹ́ jẹ fún tẹ́tún bí ẹni ẹ̀sùn tẹ́tún bá ìsìn ẹ̀mẹ́. ok. yàtọ̀ ìbáragbà ilé ìdí ìbára ṣílẹ̀ làkà. ọ tó ń sẹ́mọ ẹ ọ̀rọ̀ a ti fi ọ̀rọ̀ jẹ́nẹ́bà gbogbo nǹkan ìkọjá gbẹ́gbọ̀n la but ṣẹ́rí ní gbogbo nǹkan pẹ̀lú ètò ní àyè ìfẹ́ divert àti pé bá wá pẹ̀lú nǹkan tó tó tó wà tangible gan lórí ọ̀dà divert so ọ̀rọ̀ àwọn aláṣẹkù àwọn rice náà ni àwọn àwọn wò ní àsìkò yìí so pẹ̀lú gbọ́dọ̀ àmọ́lọ́lá yẹn mo sáré باسمه وجنبه كلهم كشان فاتا بروك بس يوزي نمبر من 0810 إيه؟ السلام عليكم ورحمة الله وبركاته